street fighter ó sáré. Adùnní ah. her name is Adùnní. ìbò màá máa gbé fún ẹni tí bá ti jí làárọ̀ ẹ mẹ́ta ni fún fún fún mú mi lọ́nà. bọ́ọ̀sì lẹ́tà mi ọlọ́run lẹ́tà wọn náà ground. àbẹ́jọ́ ọ̀rẹ́ ẹni ọ̀ṣẹ́jú ṣẹlẹ̀ gangan. ọ̀ ní tẹ̀wá já mi sí ìsìn pé ó sáyé àti schoolboy yẹn wọ́n jọ ṣe kí ni wọ́n jọ wà pọ̀ ní sẹ́. àwọn ya wèrè ni ṣé nítorí mo ti ń pọn ilé látẹ̀ nǹkan wò ó tó bá fẹ́ fẹ́ ìsinmi ẹ̀mí ni kò wò ṣó yẹ ẹ tó bá fẹ́ tẹ ojú tèmi mọ́lẹ̀ kó tẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n kó fi àwọn èèyàn mi kó ṣe kí ni kó fi wọ́n sílẹ̀ jákọ́ ni ẹ̀ pé o mo ti sọ tèmi.